Ajamida Ajode, Ajamida Ajode. Ukemo Kerewu Ajode. Osopaka Gini Ajode, Ugbala Gbarawe Ajode. Ajamida Ajode, Ajamida Ajode, Ajamida Ajode. Ajamida, ajode. mọ̀kẹ́mọ̀kẹ́rẹ́ wájọ́ ọdẹ. ó sọ pàkàrà gbé ní ajá ọdẹ ó gbalẹ̀ gbára wé ajá ọdẹ. ajá mi dá ajá ọdẹ ajá mi dá ajá ọdẹ ajá mi dá ajá ọdẹ.